بسم الله الرحمن الرحيم آه. ومن أنا يا مولاي حتى ذكرتني ذكرتني وسم سميتني عبدا وشرفتني قدرا يظنون بي خيرا فما بي من خير يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي سترت عيوبي كلها عن عيونهم عن عيونهم ولبستني صوبا جميلا من الستر ومن أنا يا مولاي حتى ذكرتني ذكرتني ومن أنا يا مولاي حتى ذكرتني وسميتني عبدا وشرفتني قدرا سلام على طه وياسين والدعاء سلام على البدي مسمى محمد أنا لجيلي محي الدين اسمي أنا لجيلي محي الدين اسمي وعلى mi alárò sílẹ̀ jẹ́ wálé. ilé ibi mú ìdí ní màólálì náà yẹ tí. iná yẹ tí. tàfádọ́lì alẹ́ iná bí ìrìndọ́ wà lẹ́kọ̀ọ́rẹ́ mẹ́tì. صلاتي وتسليمي وأزكى تحيتي أبا صلاتي صلاتي وتسليمي وأزكى تحياتي على المصطفى المختار خير البرية على المصطفى المختار خير البرية أبا وشافي أبا شافي وطول إلهي farahu bi karamati. Allah akbar Allah akbar. wàtọ́wìlì umura umurahu bi karamati. bijayi abina fakọrọdìní kamaliya. ẹ bá ń bá wí bíjà àbínà fakọrọdìní kàmáàlìyà. fi sàmà. ò ní dákú lásán mú. aláfa ó kọ símú ní sọfẹ́ẹ̀nì yá bàdì rúfa kọ sáwọn sàlámù ní aláma ó kọ́lá yá rọ́bì ummati. ummati. àti wàhálà. من النيران قال نعم نعم إلهي أنت للعلماء أمن فقو أمنا لشيخي محي الدين آمين إلهي أنت للعلماء صفوا آمين فقل صفوا لشيخي محي الدين آمين إلهي علي ولا للعلماء غنموا فكن غنما لشيخي محي الدين آمين إلهي أعطى للعلماء هجاهم فكن جاء لشيخي محي الدين آمين إلهي أعطى للعلماء كنز كنزا لشيخ محي الدين وتجعل كلامي كالطعام لديكم لديكم كالإبل في الطعام كالشعب كالعسل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره الله ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الله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 ọba tí ó ní ká máa bẹ ní àyájọ́ ọjọ́ òní àwọn kan lájọ ṣe àwẹ̀ lọ́dún tó kọjá ṣùgbọ́n tí wọn ò sí ń bẹ̀ mọ́ Allah ọwọ́ pé àwa tiẹ̀ lè wá tún wà ó yẹ ká fìyẹn náà dúpẹ́ fọlọ́hún ìwà tá a wá wà a wà lásán a wà níwà ẹni tó gbàgbé ọlọ́run. Allah. à ń bẹ níbẹ̀ ẹni tó rántí ọlọ́run náà ni. abẹ́ ọlọ́run àfitóbi rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mọ́sá túbọ̀ dá ẹ̀mí wa sí. amina. à ń ṣe eléyìí lọ́dún yìí ọlọ́run mọ́sá eléyìí láṣẹ mọ́ àmín. ọlá àti tóbi anabi wa muhammad. idha kana shukiri. na'ima. na'imata Allahi na'imatan. idha kana shukiri. na'imata Allahi na'imatan aláyàlá aláyàlá òfin mithili ayéjì mo ṣùkìrì. bá a ti pé a dúpẹ́ fọlọ́run tí gbogbo wa sí alhamdulillah ẹ jẹ́ àtún ibẹ̀ lẹ́ẹ̀kan sí. alhamdulillah. idha kana shukri ni'matallahi ni'matan. ọpẹ́ tá a la dá fọlọ́hún èèyàn náà nù dẹ̀ra kan lọ́wọ́ níwájú ọlọ́run. ni'matallahi ni'matan. masha allah. aláǹyà làwọn fi mi sílẹ̀ ha ẹ̀jẹ̀ bó ṣùkìrì gbogbo tó sọ ọpẹ́ dọ̀ràn yẹn fún wa òun ni gbogbo ntọ́lọ́hún ṣe tí ò lójútùú tí ò lójú ràn tá a lè pẹ́ nìkan ṣerú ẹ̀ rí òun náà ni ó sì máa ṣe òun fúnra ẹ̀ ni ó máa ṣe ọpẹ́ ẹ̀ wà láyé lénìí ó yẹ ká dúpẹ́ ẹ̀yẹn ná. fàǹsọ̀rọ̀ báyìí nílẹ̀ kọ́lbí. bọ́ ọ bá fi lè lè ronú tó lè ronú tó lè rántí. fàǹsọ̀rọ̀ báyìí kọ́lbí fi àyà tì í. wo bí tó o ti bẹ̀rẹ̀ ayé wá wo bí ọba délé nìí. فانصر بعيني لقلبي في آياتي. òbí ọba yédè lónìí wá wo ibi tó ń bá a lọ. فانصر بعيني لقلبي في آياتي. فهي التي. فهي التي تنعى من نسيامي. ní kúkúrú àfi kásá ẹ jẹ́ á dúpẹ́. ṣàkàwọ́dà lẹ́rọ̀ bí. إذا أتانا مرادنا ọba tó ní ká máa bẹ ẹni tó mérò ń gbà wá sẹ́. ṣàkàrọ̀dà lè rọ̀bì. àfi ká dúpẹ́ fún dáadáa. ṣàkàrọ̀dà lè rọ̀bì. Masha Allah. ṣàkàrọ̀dà lè rọ̀bì ìṣe àtàná mọ̀ọ́dọ̀nà. Masha Allah. lè máa ń ṣàyọ̀ ọtí. أو لمن شاء يؤرم لمن شاء يؤتي أو لمن شاء يؤرم tó bá rí bẹ́ẹ̀ gbogbo wa tá a wà ń bí ẹ jẹ́ á dúpẹ́ fọlọ́hún tó o bá mọ rírì ẹ̀mí rẹ dúpẹ́ fọlọ́hún tó o bá mọ rírì ayé tó o wá dúpẹ́ fọlọ́hún. tó bá máa rírì ìpọ́lọ̀ ń ṣe ọ́ ní mùsùlùmí dúpẹ́ fọlọ́hún tó o bá wá tí ń bẹ́ńbẹ̀ láyé àmà tún dá ọpẹ́ náà dáadáa. alhamdulilayi rabbil ẹ jẹ́ gbogbo wa tá a wà ń bí bí a bá pé lọ́dún tó kọjá ìwọ̀n èèyàn pọ̀ èrò pọ̀ a ṣe wà yìí lọ. àbó tiẹ̀ pé èrò tó báyìí lọ́dún tó kọjá bàbá tán lọ tá a tán bọ̀ á rí pé nìkan bẹ láàrin wa tí ò sí ń bímọ lẹ́nì àìwá sí mọ́hún òun tọ̀hún náà rántí tọrọ ẹ̀mí lọ́dọ̀ ọlọ́hun ọlọ́run ni ò pé ẹ̀mí ọba mọ́. káwa náà kẹ́ẹ̀mí tí ń bọ̀ ó tún bá wa adúpẹ́ èyí tó ṣe ká wá dúpẹ́ pé ká tún wá dúpẹ́ toró ní bá a bá dúpẹ́ ń ṣàkárí tún. láàzì ìdánilẹ́kùn. a ṣàlékún ọpẹ́ àlékún tí ọ̀wá ti òun náà òun náà ni kó tún jí àṣẹ mi àti rẹ́lẹ̀ yìí ṣe ibà àti wá lónìí. àti wá. gbogbo ayé ló sì rí wa lénìí káwá tó rí tẹ̀mí ìṣe náà tún ni yìí tó wà ń bẹ ọlọ́mọṣà fún wa ṣe. amiina. ọpẹ́ wa tá a dá ọlọ́mọjì ó bàjẹ́. amiin. èyí tí mo fẹ́ sọ fún wa ni pé gbogbo ẹnikẹ́ni tó bá mọ rírì ìwà láyé rẹ̀ lénìí kó mú owó ọpẹ́ rẹ̀ wá sí gbangba ń bí bá ń ju tèmi ńlẹ̀ ń bẹ̀ yẹn àwọn elétò kí wọ́n wá kó owó yẹn ńlẹ̀ ẹ jẹ́ kálukú ó mú tiẹ̀ wá ẹ má gbàpò fún wọn. bá ń fi tèmi lẹ́ẹ̀lẹ́ o lẹ́ẹ̀lẹ́ ni ojú sí gbogbo ẹni tó bá wá jẹ́ pọ́lọ́ ń ṣoore fún un tó ọlọ́run mọ̀ kó ń lo ṣoore fún un kó dìde wá dúpẹ́ ń bẹ̀ o bọ́ bá pé ọmọ ọlọ́run tó wulẹ̀ dìde. olúwa títí lọ́pẹ́ mi lọ́dọ̀ ọlọ́run títí lọ́pẹ́ mi lọ́dọ̀ ọlọ́run láì ṣàkárí tún láti dànù kún títí lọ́pẹ́ mi lọ́dọ̀ ọlọ́run títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. díẹ̀ díẹ̀ ṣe dáná kan títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Titi títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. láì ṣàkàrẹ̀ tún láti dáná kan títí lọ́pẹ́ mi lọ́dọ̀ Ọlọ́run. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ lọ́hùn títí lọ́pọ̀ ẹ̀mí lọ́dọ̀ lọ́hùn yẹn ṣàkárí tó láṣẹ dáná kọ́ títí lọ́pọ̀ ẹ̀mí lọ́dọ̀ lọ́hùn. owó lé ayé mi mo rí kó tọ́pẹ́ mo wáyé ọmọ mi mo rí kó tọ́pẹ́ mo wò sẹ́mi mi ọpẹ́ ló tọ́ lílọ bíbọ̀ mi ọpẹ́ ló tọ́ jíjẹ mímu mi ọpẹ́ ló tọ́ nínú lílo mi ọpẹ́ ló tọ́ òun ọpẹ́ rẹ̀ dààmú wáwájú títí lọ́pẹ́ mi lọ́dọ̀ ọlọ́run títí lọ́pẹ́ mi lọ́dọ̀ ọlọ́run títí lọ́pẹ́ mi lọ́dọ̀ ọlọ́run lórí ayé mi látòkè délẹ̀ títí ọpẹ́ mi lọ́dọ̀ ọlọ́run ó ti dáa. tọ́ adúpẹ́ fọlọ́run jẹ̀mọ́. alhamdulilayi. gbogbo wa tá a wá àwa la máa ń tá a rí fi ń dúpẹ́ ọlọ́run ní jẹ́ ọba jẹ́ o ọlànàbí wa muhammad síwájú ọ̀rọ̀ mo kí chief imam wa chief missioner ìjọ nasfat ní gbogbo tí ń jẹ́ ọ̀yọ́ state lápapọ̀. ọlọ́run wọlá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam dáadáa tọ́lọ́run ṣe fún yín ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àmín àárín ẹ̀yin pẹ̀lú ọlọ́run ọlọ́run má jẹ́ ó dàrú gbogbo ń tẹ́ ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó máa ṣe fún yín nírọ̀rùn èyí tó ti ṣe ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ ọ̀la ṣáájú ẹ̀ ìjọ náà wà ní fọ́mọ yín lórí àmín àlùbáríkà tó pọ̀ ní ọmọ wa ń bẹ̀ àmín ọ̀la la wà la kú wata ilà abilà lè ra azim. mo kí ẹni tó jẹ́ Ah. gọ́vnọ̀ fún ẹgbẹ́ tampan akọ́ni ní ọgbọ́n akọ́ni lédè ah. àwọn tí wọ́n ń kọ́ni lọ́gbọ́n lórí ìtàgé àwọn oníwàásí hmm. ah, orí ìtàgé hmm. èmi ni mò ń máa ń sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe béèrè lẹ̀ ṣe kì í ṣeré.

alukurani ni nasaya kun lasata ayankaluku níṣẹ́ rẹ̀ tí ó ṣe láyé ntọ́lọ̀ ń yín nù lo ló yàn yín ẹ̀ jábọ̀ ẹ̀ lo jabo jábọ̀ fọlọ́run ntọ́ yàn yín yìí wàláyé ẹ̀ lọ jábọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti dáa fún láti bi ntẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti lugba olohun nipa pe nte إذا هو كانت له إبراتون إبراتون ففي كل شيء له حياة تدل ففي كل شيء له آية دليل على أنه الواحد. kò sí tí tẹ́ ń ṣe tí ò jẹ mọ́ ìgbésí ayé tí ò sọ fún yàn pé bírú rẹ̀ ọba ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ rẹ ọ ń ṣẹlẹ̀ lọ́dẹ̀dẹ̀ lòmíì kò ṣẹlẹ̀ lọ́dẹ̀dẹ̀ tiẹ̀ ni ọ ń ṣẹlẹ̀ lọ́dẹ̀dẹ̀ lòmíì bọ́ba ti wulẹ̀ kó nǹkan náà ó le tó yóò máa ṣẹlẹ̀ níbì kan bọ́ba ti wulẹ̀ kó dùn tó ó ń tún ṣẹlẹ̀ níbì kan bọ́ba mú dùnú wá ń bì kan ó mú wá ni. bó bá mú bànújẹ́ wá ń bì kan kò sí ntẹ́ǹse tó jèrè ń bẹ̀ ṣeré bẹ́yìn náà bá wá kà kéré tọ̀ jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run náà ẹ̀ ṣeré dọ́hun náà nu. ṣùgbọ́n kì í ṣeré ṣeré tọrọ fún yín ọlọ́run fún. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọjọ́ mọ ẹgbẹ́ náà ẹ̀ ní màpadà sí ọlọ́run ò ní kọ̀dé àìmọ̀ ṣe sí yín o làákà ìtẹ́ fi ń kó ogbó rẹ̀ jọ orí náà ò ní dàrú o ọlá ṣáájú ẹ̀dá Muhammad ọlọ́run ó ti san yín lẹ́sàn-án rí láyé àtàlìkìyàmà láhàùlà wàlà kúwàtà ilà bẹ̀là yàrá ìlà. mo fi gọ́vnà yẹn mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́ ọgbọ́n orí ìtàgé mo fi kí yín o lẹ́yìn náà mo kí àwọn àlùfáà tí wọ́n wà ń bí gbogbo àwọn àfáà lápapọ̀ ń bí mo kí yín dáadáa yín ò ní bàjẹ́. àbá ìmáàmù Lálùpọ̀n. mo fi ìmáàmù Lálùpọ̀n mo fi ìmáàmù wa ní ibi tá a wà yìí mo fi kí gbogbo ẹ̀yin imams mo ti fi kí gbogbo ẹ̀yin àfáà dáadáa yín ọlọ́run ní jẹ́ ọba jẹ́ ọlànàbí wa muhammad. àwa gbóyèga lawal. gbóyèga lawal dáadáa tọ́lọ̀ ń ṣe fún ọ ò ní bàjẹ́. alára fa bàbá àdúrà mi ni pé o ò ní parẹ́ máyé lára ò ní parẹ́ máyé lára ò ní parẹ́ máyé lára ọlànàbí wa Muhammad wọn lọ fẹ́ sọjọ́ bí àbọ fẹ́ ṣe kinní kan gbogbo rẹ̀ Ọlọ́run ó jẹ ọjà sí dáadáa àmín ó sì báyọnu Ọlọ́run pàdé àmín la hawla wala quwwata illa billah tọ. alhaji wa raid. Right alhaji wa lukman lè fún. alhaji wa lukman ọlọ́run bá mi ṣàánú rẹ̀. àmín. ọlọ́run bá mi dúró tì ọ́ o. Aburi àbúrìdọ́ dáadáa rẹ ò ní bàjẹ́ o. àmín. ọlọ́sájú ẹ̀dá muhammad. àmín. dálíà. ìjókòó wa tèmi bí a bá sọ pé a fẹ́ jókòó yìí jókòó yìí ó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ti sọ ọ́ nígbà tí n ó fi jáde nílé mo ní bá a bá dé àárín ẹ̀yin oní ọgbọ́n orí ìtàgé yìí hmm. lénìí ẹni tí ó láàrin yín là ṣàdúrà fún torí ká lè ṣàdúrà fún ni mo fi wá ẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́run ojoojúmọ́ nítorí pé òun lẹni tó ṣe wàhálà wíwá síbí lénìí àti wá gbọ́ pé ẹni tó wá pè mí lé tí mo sọ fún un pé a ti ní one oh six lectures for Ramadan Allah. mo ní èyí tá a bá sì lè lọ ń bẹ̀ ni èyí tá a bá débẹ̀ àwọn tí a dọ́dọ̀ wọn àwọn náà yóò yé wọn pé a lè dọ́dọ̀ wọn. Allah. Allah. alájà àrísíkà tó wá ń bẹ̀ mí jọ náà. pé à bàbá mbọlẹ yà fẹ́ tì sí mbọlẹ fẹ́ tì wá sí mọlọ́dọ̀ ọlọ́run ni àyìn bá ti ọlọ́run ẹ̀yin náà lẹ́ wà nù gbọ́ bá jọ́dọ̀ taari wá sí bí a bá wá ń ṣe ọ̀hún náà kẹ́nìkan máa wá fọwọ́ náà pé bó o ní sí àlèmọ́ الناس داخلون يا يا ليت شيري بعد الباب ما داروا الله يا ليت شيري بعد الباب ما داروا عفاني الموت باب الموت باب وكل الناس داخله الموت باب وكل الناس الموت باب وكل الناس داخله يا ليت شعري بعد الباب ما دار yàlẹ́ tàṣírí bá dalẹ̀ bá bí máa dàrọ̀ àdàrọ̀ dàrọ̀ nàìmí. ìní àmàlẹ́ tàbí máa yàwó dọ́lí ilẹ̀ àhàwà ìní àhàlà fútàfà nàárọ̀. àlìmọ́tò bá bọ́ọ̀lù wàkúlù. الناس داخلهم يا ليت شعري بعد الباب ما دار الله يا ليت شعري بعد الباب ما دار alimawutu bẹ́ẹ̀ bọ̀. alimawutu bẹ́ẹ̀ bọ̀. alimawutu bẹ́ẹ̀ bọ̀. bá a bá wà láyé ká máa rántí tá à ní í sí mọ́. alimawutu bẹ́ẹ̀ bọ̀. níjọ́ tí alájà rísíkà tún ń bẹ̀bẹ̀ ìjókòó yìí kẹ́nìkan fọwọ́ tọ́ pé ò sí ń bẹ̀ ìbá mo lérò pé ìbá fẹ́ ṣàǹfààní fún níjọ́ náà kó sì yá dìde nígbà kò ti ní sí ń bẹ̀ ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ mọ̀ ọ̀ràn. àlìbọ́tù báàbùn wàkúlù náà. الناس داخلهم يا ليت شعري بعد الباب ما دار يا ليت شعري بعد الباب ما دار èyí tí a kọ́kọ́ ṣe ni pé ẹ jẹ́ ká ṣe iná ansal náà o ká ṣe kúlẹ̀ hu Allah káwá fi ata yíya tó lè la káfi gbẹ̀yìn. bisimilahi rahman rahim inna anzalna ufi laylatul qadr wama adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين ọlọ́run kí ó wa Muhammad ajá wa Rizqat náà. ajá sáré ya. ọlọ́run wa kẹ́. mo tún ráyọ̀ adéoyè. mo tún ráyọ̀ ọlọ́run bá wa kẹ́ o. àmín. bá wa gẹ́ o. àmín. ẹrú tá a o ṣe o. àmín. mo sì lẹ́rú tá a mú lọ jẹ́ yẹn. ikú rẹ̀ ọlọ́mọ wàá ṣe lákùúfà láàrin yín. àmín. àmín ọlọ́run má ṣe lákòófà láàrin yín má ṣe lákòófà fọ́mọ rẹ̀ má ṣe lákòófà fáwọn ẹbí rẹ̀ má ṣe lákòófà láàrin ẹ̀yin ìjọ rẹ̀ má ṣe lákòófà láàrin ìjọ mùsùlùmí la hawla wala quwwata illa billahil azim. tọ́ àwọn onílàákàyè wọ́n ní bí wọn bá pé wáàsí ń bẹ èwo ni wọn ló tó ní wáàsí náà. ìdá àròdìtàmọ́ isatan falimọ́tù takùfíìkà. ìmọ̀ wo lọ fẹ́ rí ju kú lọ ìmọ̀ wo ni tún bẹ láyé tó rí ju kú lọ àìsí mọ́ ìmọ̀ ni. Mm. bá a ṣe wà ń bí bí alájà mọ̀túnráyọ̀ bá wà ń bí a mọ̀ bí jókòó yìí yóò ṣe tún rí toró nípa tí máa ń kó púpọ̀ ipa tí sì máa ń kó ipa pé kínní yìí ò gbọ́dọ̀ bàjẹ́ ni yóò máa lọ yóò máa bọ̀ kódà mọ́ ọmọ yóò tún ti wá mi délé pé ṣé n ò gbàgbé. bẹ́ẹ̀ ni tọ̀ ṣùgbọ́n ibì kan lẹ̀dọ́ yọrí ẹ̀ sí ntí mo kàn fẹ́ sọ fún ẹ̀yin ọlọ́gbọ́n orí ìtàgé yìí ó ní pé ẹ kíyèsí ara yín o ẹ fura ẹ fura o bí ẹ bá gbé ń sẹ lọ́hùn ẹ pera yín o ẹ pera yín dáadáa o ẹ pera yín o torí pé lóòótọ́ a ti mọ̀ pé kullu nafsin. ba'iqatul maut. gbogbo ẹ̀dá ni ọ̀tọ̀ kú o. ṣùgbọ́n bá a bá ti ríra wa kó jọ àfi ká máa tọrọ ẹ̀mí gígùn ṣàránì ti lọ. bẹ́ẹ̀ni. ó ti lọ bẹ́yìn ọmọ mi ọba gbàgbé ọ sọ̀rọ̀ kan níbi tá a lọ lẹ́ẹ̀kan ẹni ọba fọgbọ́n gbé yọmọ kó tọrọ ni bíjọba kójọ tá a bá ti kóra wa jọ kò sí nǹkan tó lè jẹ́ àǹfààní fún wa ju pé ká máa ṣàdúà pé gbogbo wa tá a máa kóra wa jọ yìí ká má ní ẹ̀mí tó kúrú o. bí ẹlẹ́mìí kúkúrú bá ti pọ̀ láàrin ìjọ ìjọ ó tù ú kò sí nǹkan tá a fi ẹ̀mí kúkúrú dálẹ̀ tí ò ní bàjẹ́ àyàfi kí ẹ̀mí gígùn ọ wà fún wa nípa báyìí alájà ti lọ ti ẹnu ìwọ náà wá wò wò pé tó bá jẹ́ wọ̀ ńkọ́. inna Allaha indahu ilmu sa'a. Masha Allah. wa yunazzilu al-ghayza. ويعلم ما في الأرحام وما تدري وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. الله إن الله إن الله عنده علم الساعة Ọlọ́run ní ọjọ́ àlìkìyàmà. Ìdáwó ìlímù sáà. Èmi lè mí mọ ẹnìkan yín ọ̀mọ́. Ìdáwó ìlímù sáà. Njọ́ táyé ó dópin. Njọ́ pin. إن الله عنده wọ́n béèrè lọ́wọ́ àná Muhammad sallallahu alayhi wa sallam ìwà ọjọ́ àlìkíámọ̀ ló pariwo yìí ń jó làlìkíámọ̀ ọ̀hún ànábì ní máa ti kíámọ̀ ti ku. ó la àlìkíámà tiẹ̀ náà nù. Inna Allaha indahu ilmu ní ọjọ́ àlìkíámà ẹnì kọ̀ọ̀kan yín èmi mọ̀ mọ́ èmi ni mọ̀ indahu saa. lepa ayé káàkiri ẹ ẹ̀ káàkiri ẹ máa wọ ẹsẹ̀ oríṣiríṣi ẹ ẹ ẹ máa wọ igúnnugún èkúléwé wèrè ń yín ni mo fún yín ní ṣe tí n kò ní pa ni. ni. ndawo ilé musa. iná ndawo ilé musa tì. ọlọ́run ní ọjọ́ kọ̀ọ̀kan yín ọ̀dọ̀ èmi mi. ndawo. الموسى الله وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn ọlọ́run láwọn nǹkan márùn-ún yìí mọ̀ dá mi ò fi hàn ẹ̀dá kan mi ò sì kódà anabi Muhammad òun ni mo fẹ́ràn jù n ò fi mọ̀ á ìdáhùn ìlímọ̀ sáàtì. ọlọ́run níjọ́ tí ó pin fún yín láyé èmi lè mímọ̀. ìdáhùn. ọ̀dọ̀ èmi ọlọ́run ló wà ẹ máa jẹun lọ́wọ́ ni o ẹ máa rìn lọ ni o ẹ máa sọ̀rọ̀ lọ́wọ́ ni o ẹ wà nínú ìjókòó yín ni o ẹ sùn ni o àdúrà aràndaràndà tí yorùbá máa ń ṣe. yes sir. ọlọ́run mọ̀jẹ̀ àtọ́jú ọrùn dójú ogun. Mm. ọlọ́run mọ̀jẹ̀ àti kíní kan rí ọ́ sàkú náà ni. iná ńlá ìdáhù ìlímọ̀ sáàtì. ọlọ́run ní ọjọ́ àkíyámọ̀ ẹnì kọ̀ọ̀kan yín mm. ọ̀dọ̀ mi lọ́wọ́ ẹ̀mí lèmi mọ́. allah. ntẹ́ máa ṣe lọ́wọ́ tẹ́ ẹ ṣe gbẹ̀yìn ìmọ̀ rẹ̀ lọ́dọ̀ mi ló wà. inna Allah indahu ilmu sa'a. àwọn àdúrà kádùúrà tí mùsùlùmí yóò bá máa ṣe wọn alọ́lọ́njẹ́ kú ọ́ká ṣe eré mọ́ni lọ́wọ́ kí ló ń ṣe lọ́wọ́ ntọ́ hmm. ọba ń ṣe lọ́wọ́ náà ni àbí yóò sọ fún ọ ni. inna Allah indahu ilmu sa'a. ọlọ́run ní njọ́ tí alikiyama ẹnìkọ̀ọ̀kan yín ó dé èmi lè mí mọ́ o. iná lọ ìdáhù ìlú àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì. wàyú náà sílù lẹ́gà ọlọ́run kò yé yín ni òjò tó sú yọ̀rọ̀ kọ̀rọ̀ ìmọ̀ rẹ̀ lọ́dọ̀ mi lọ́wà. wàyú náà bá sún gbogbo nǹkan mọ́ torí pé òjò ọ fẹ́ràn tí padà wàyúnàzílù lẹ́gẹ́yìnzà. ó jìyà rẹ̀ wájú ọlọ ìwọ pẹ̀lú ìwọ pẹ̀lú ẹ̀ lọ́jọ́ fẹ́ rọ̀ ni. wàyúnàzílù lẹ́gẹ́yìnzà. òjò tó sún yọ ọ̀rọ̀ ni kọ̀rọ̀ ni ìmọ̀ rẹ̀ lọ́dún èmi ọlọ́run ló àwọn wọ́n mọ máa ń wo bí n news lálálẹ́ eh. ní ehm, ni à ń channels tí n bá ń wò ó mo máa ń wá rí wọ́n máa ń gbé kínní wẹ́dà. wẹ́dà wẹ́dà forecasters. wọ́n gbé wẹ́dà kan wá ń jó òní wọ́n ní òjò ọ̀rọ̀ ń bàdàn wọ́n lójú ọ̀rọ̀ ń bàdàn mo wá fi wò jọ náà pé n ò kúkú níbi tí mò ń lọ bójú yẹn bá tiẹ̀ dé n ó sèmi nílé títí àfi kí ìṣá ìlálẹ̀ omi ọ̀kan. wọ́n kọ stay dry tomorrow rain is the forecast kò sì ní rí bẹ́ẹ̀. إن الله عنده علم الساعة Ọlọ́run ní ilmu Wa Wàyúnà sílùú lẹ́sẹ̀. Wàyúnà sílùú lẹ́sẹ̀. Òjò oṣù ni yọ̀rọ̀ ni kọ̀rọ̀ ni ìmọ̀ mi ni. ويعلم ما في الأرحام. Ọlọ́run lẹ́rẹ̀kẹta ti ń bẹ níkùn aboyún èmi ni eh. mo bẹ́ẹ̀ bá mú kínní microscope àwọn dókítà bá gbé sójú tí wọ́n wò wọ́n wò ó àbí bíi scan yẹn gbé sí ni wọ́n wò ó wọ́n rí ni ẹ lè rí ẹ dẹ̀ lè mọ̀ pé bọ́yá ọkùnrin ni àbóbìnrin eh. gbogbo èyàn ò lẹ́lẹ́ rí ìkílẹ̀ wa mọ̀ tí ó dà. so lóríire ni àbó lórí ibu. olóríire ni àbó lórí iburú. sakobata yẹn ẹ̀mí rìn ó gùn ni àbí yóò kúrú. Eh. akóbàtà ni ó ṣe láyé ni àbí wọ́n máa kóbàtà rẹ̀ aṣáájú ni ó ṣe ni àbẹ́rù ayé ni ó ṣe. Inna Allah indahu ilmu saati wa yunazzilu al-gaisa wa ya'lamu ma fil arham. Ẹ pariwo ọlọ́run jàmá. Ẹ gbọ́wọ́ méjèèjì ó kẹ́ ẹ fi pariwo ọlọ́run inna Allaha indahu ilmu sa'a wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fil lóòótọ́ lẹ́rìí pọ́kùnrin ni àbóbìnrin ni ẹrú ayé ni ó ṣe ni àbó ni ó jòlówó ayé. ويعلم ما في الأرحام وما تدري نفس بأي أرض وما تدري نفس ماذا تكسب غدا ọlọ́run lẹ́lẹ́kẹrin ń bẹ̀ ẹnìkan ò fi hàn wọ́n máa tẹ́tẹ̀rì náà sọ wà má tẹ̀dí nàfùsùn bàdà takọsíbò gàdà. ntẹ́ ń ṣe lọ́wọ́ lónìí lẹ́ mọ̀ ntẹ́ padà wá ṣe lọ́la ẹ̀ mọ̀. ilé ṣe lọ́la. ẹ̀ mọ̀ o wà وما تدري نفس بأي أرض تموت وما تدري نفس ماذا تكسب غدا ibi ọwà lónìí ni eh, ìmáàmù ni mí àáfàá ni mí bó bá fẹ́ kó kú sí kèfèrí ó kú bẹ́ẹ̀ náà ni tó da ṣọ́ọ̀ṣì lẹ̀. ńlá àfi gbọ́dọ̀ fi rábànà tá a máa kéyìn àgbọ̀dọ̀ fi ṣeré rọ́bànà la tu zigi kulu bànà. bàdà ìfà bẹ́ẹ̀ tànà wàhábùlànà mílàdùnkà àhàmẹ́tà ìnàkà àtàlẹ́wà. báwo wí láti pèlè rọ́bànà. rọ́bànà la. تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب la tuzigi kulubana. Rabbana. ọmọ wí gbogbo òrùn tó ọba ni o ti máa wí. Rabbana. wọn náà kò sí ń lọ́hùn ìmáàmù ni mi kẹ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀. Rabbana. wọ́n bá fẹ́ kó ooru gbá ẹ bọ̀ kú yóò gbé ọ débẹ̀. Rabbana. olóògùn bí yóò ṣe sùn ọ débẹ̀. Rabbana. bọ́ ọ bá jẹ́ ìmáàmù tó yẹ pé àwọn àwọn tí ń lu aago ṣọ́ọ̀ṣì ni wọ́n lu aago lé ọ lórí tó fi kú ọkùnrin yóò bọ̀ bọ́rọ̀ rẹ débẹ̀. Rabbana. wàhálà ò tí ì dé ni bí wàhálà bá dé wọn ó rù ọ débẹ̀. Rabbana. wọn ní wòlíì yẹn lágbára gbogbo ẹni ọba bá pariwo mọ́bẹ̀ yọ lára rẹ̀ ó yá wọn ó gbé ọ débẹ̀. ọlọ́run fẹ́ pa ọbẹ̀ náà níbi tó bá gbé ńlá agolé ọlọ́run ọlọ́run wẹ̀ sọ́kùn mo ti yọ ọ́ níṣẹ́ ibi ọwà tẹ́lẹ̀ o ti wá dára àwọn èèyàn yìí. rọ́bàná látúnṣe kúlú bàná. bàdà ìsà àdé ìtànà. bàdà ìsà àdé ìtànà. wà á bí lànà mi ládùn. wà á bí lànà mi ládùn ká إنك أنت الوهاب àfi ká máa bẹ́ẹ̀ Rabbana. ọlọ́ni tẹ́ ń ṣe lọ́wọ́ lónìí lẹ mọ̀ ń tẹ́ padà ṣe lọ́la ẹ̀ mọ́. látúnṣí kíkulú bàná bàdà ìsì àdá ìtànà. wàhábùlànà. wàhábùlànà mi lẹ́dùn kàrà mọ́ta ìnáka ọ̀tàlọ́wà. ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀. wàmẹ́tà. تدري بأي أرض تموت وما تدري نفس بأي أرض تموت وما تدري نفس بأي أرض تموت وما تدري نفس بأي أرض تموت الله نبي أبي سلمه ibi tá a bí yín sí lẹ mà abíní ìbàdàn abíní lẹ́kọ̀ọ́ abíní lóṣogbo abíní lẹ́dẹ̀ rárá ibi abíyín sí lẹ mọ̀ ẹ́ máa sọ̀tàn bí abíyín sí ṣùgbọ́n bí apàyín sí ẹ̀. wà á máa tàdírí náà fún sóun ayé àrùndì tẹ̀mú o. ilẹ̀ bí abíyín sílẹ̀ mọ̀ ilẹ̀ tá a padà sí yín sí ẹ̀ mọ́. wà á máa tẹ́dìrì iná fún sàn bẹ́ẹ̀ ayé àròdì tẹ́ mọ́. à ń ṣẹlẹ̀ ayé bá a ṣe ń ṣe ẹ̀rí báyìí. alájà mo tún ráyọ̀ ọlọ́ntì ẹ̀ náà nù. àyìnbá máa takùnú yóò dín kíkúmù lè mọ́ tù. ọlọ́run ní ẹ̀yin èèyàn ẹ ẹ nílà aka yìí ni. àyìnàmá tẹkúnù yùdìrí kíkúmù lè mọ́ tù. gbogbo bí ẹ bá lọ ni kú ò ti lé yín bá. yùdìrí kíkúmù lè mọ́. ó wá ní wàlá o. wàlá o kún tún fi burú jí musa yàdá tí ẹ lọ sínú sánmà ẹ lọ ẹ lọ sínú sánmà. law kuntum fi burujin mushayyadatin. ẹ wálẹ̀ ìwọ pààyàn. Allahu Akbar. Hmm. Allahu Akbar aláyà tún ráyọ̀ ó lọ ebó ń ní máa pàlọ́ bẹ́ẹ̀ni pàlọ́ fáwọn ọmọdé bẹ́ẹ̀ni àlọ́ ìyá àgbà. ìyá àgbà ti kú fáwọn ọmọ báyìí. àìnàmá takùnú yudiri kíkún mo lè mọ́ tù. ọlọ́ni ibi ẹ̀rí ẹ lọ ibi ẹ̀rí ẹ lọ gbogbo àyè tó wù ní ẹ lọ ikú ó lé yín bá ń bẹ̀. wàlá okun tó fi ìburú jìn mọ̀ṣẹ́ ìyáda tí. ìyá kan olówó ọlọ́lá onípò olókìkí ni láàrin ìlú ọlọ́run wá fún un lọ́mọ ẹyọ kan. Eh ọmọ ẹyọ kan ní wá ń di ìmọ̀ káàkiri pọ́mọ yìí ọ̀gbọ́dọ̀ kú o ọmọ yìí àwọn tí wá máa dá gbígbá hmm. wọ́n wá dá gbígbá fún un pé tọ́jú ọmọ yìí dáadáa o tọ́jú ẹ̀ dáadáa o aláǹtakùn ní ọ̀pá o ah. Ah. ó wà ní aláǹtakùn wọ́n ní aláǹtakùn ní ọ̀pá hmm. aláǹtakùn àti ajé wàlá kuntu fi burujin musayyada. wàlá kuntu fi burujin musayyadati. ọlọ́ni ẹ gòkè lọ bí ẹ fẹ́ gòkè lọ. làwọn kuntu fi burujin musayyadati. bẹ́ẹ̀ wálẹ̀ lódìdí ẹ wálẹ̀ látẹ́gùn. làwọn kuntu fi burujin musayyadati. bí ẹ bá rí ẹgùn lọ. àyìnbá bẹ̀kú náà yudiriki kun le mọ́ọ̀tù. kò sí bí ẹ lọ tí kú òní lè yín bá. yudiriki kun le mọ́ọ̀tù. wèrè wèrè yorùbá. wèrè òsì. èmi ọmọ tí máa ṣe ilẹ̀ yorùbá. ẹgbẹ́kẹ̀ lóògùn oògùn wo ta ń lóògùn. ìbọ́lọ́hún hmm. ni. bọ́ọ̀ bá ń rèé ṣe mọ́ darí kan tí ó tètè pa ọ́ nù. ebi wọ́n lọ rán lọ́n létí pé òun jọ òun wa òun wa ń sọ pé kọ́sà fi ọ́ lẹ̀ mbẹ́ kó fi ọ́ lẹ̀ kí ló fẹ́ máa ṣe tí ó bá fi ọ́ lẹ̀ mbẹ́ kí ló fi kí ló kí ló kí ló fẹ́ máa ṣe sọ́ńtọ́ bá fẹ́ máa ṣe. wọ́n àwọn ẹsẹ̀ lórí dada. ọlọ́run ní e, èmi ọlọ́run bẹ́ẹ̀ bá pẹ́ fẹ́ máa gbáyé lọ n ó fi sáyé ẹ máa gbé bẹ̀ lọ kárin ẹ máa gbé bẹ̀ lọ kò tí ẹ ẹ dí mi lọ́wọ́ ẹ máa gbé bẹ̀ lọ ṣùgbọ́n èmi ọlọ́run. wàá máa ń lọ àwọn mílíọ̀. Nuna kisi Nuna kisi o fila khaliki. Ọlọ́run ni afala ya kìlú. Afala ya kìlú náà. Ẹ làákà yìí. Afala ya kìlú. Afala ya kìlú ni wèrè nìyí ni. Afala ya kìlú náà. Ẹ lọ́pọlọ ni. Afala ya kìlú náà bẹ́ẹ̀ bá pẹ́ fẹ́ máa gbé ayé lọ ẹbẹ́ mi mo mú yín wá bẹ̀. mauna amiru. nuna kisu fila kaliki. nuna kisu fila kaliki. Ah, ah, ntí o sùn yín ẹ tọrọ kú. nuna kisu fila kaliki. ẹ lọ sí má darí kan. olùkún èkúléwé gangan dandan bí obi ọ̀sà ìdarúgbó yóò sàkùn náà. wà á máa ń nù àmì òun nà kí sí òun fẹlẹ àkàlẹ́kì. ọlọ́run nígbà tí wọn bá pa yín tẹ́ ẹ bá gbé ń fi yín sáyé lọ àwọn tí mo fi sí yín lára ń sì máa yọ lọ́kọ̀ọ̀kan. àfàlà ya kìlú náà. ojú tẹ̀ ń lò pọ̀ báyà ń gbìyànjú èmi fúnra mi ni ń ó kírètì pé kẹ́ ẹ gbé gòsì. nùnà kí òun òpinlẹ̀ kálíkì. bẹ́ẹ̀ gbé gòsì ẹ̀ ní ríran dáadáa. lónà kì í sí òpinlẹ̀ kálíkì. wọ́n wá ń sọ fún ọ pé yes you are still young you are still young ah ebojú rẹ ní lọ yìí. wọ́n ti mú ọ fún náà. n bó ojú bá lọ ńkọ́ you are still young. wà á máa nọ àmì. ojú bá ti lè síwọ́ ọ̀sẹ̀ tiẹ̀ ọ nù wà máa ń nù amírihu. mo sọ̀rọ̀ bàbá wa kan mo dọ́dọ̀ wọn mo lọ kí wọn bàbá àgbàlagbà ní àfa ńlá ni ọlọ́nkọ́ bá ń forí jìn bàbá náà. àmín. mo wá dọ́dọ̀ wọn ni mo wá ń bá wọn sọ̀rọ̀ pé à ẹ ṣe bínú láti ẹjọ́ yìí gbàgbé ẹ mọ̀ pé n ò gbélé ṣe pé n ò ṣe kinní kan bàbá wa ni à n ò tó ń wí ájì mú yìí n ò gbọ́n máa pariwo sókè àwọn ọmọ wọn ni wọn sọ mí gbà ah, bàbá yẹn máa pariwo ni ẹ pariwo dáadáa ẹ pariwo ẹyà wà tí máa pariwo. ẹ máa èjì mi ni. nuna kisi òfela kan. wà á máa ń lọ àmìlò nuna kisi òfela kálíkì. nígbà etí bá ti parí iṣẹ́ kò gbọ́ nǹkan mọ́nu. àfọlá àyà kìlú náà. bàbá wà ní maka lásìkò àjì bàbá ń tàwáàfù. àbá wà ní sàfà àti mariwa n ó sì dúró wọn wà á wò títí tí ọlọ́run ọmọ kú sí ọ láàrin àbí ẹ̀dá lọ́lọ́ yìí ló ní ràǹràn léde oríṣiríṣi àwọn àràn tó yẹ pé bọ́ bá rí wọn ní maka ọ ò lè rí wọn mọ́ láéláé lẹ́yìn maka yẹn ọ ò tún lè ríru wọn mọ́ wọn wà á wò títí títí bí n bá rí ẹ̀ tó dàgbà ní nàìjíríà. ń tẹ̀lé ẹgẹẹgẹ báyìí wọn tún wá ràn tọ́jú òyìnbó gan àwọn náà tún máa sún ẹsẹ̀ ńlẹ̀ báyìí máa ní ọlọ́run. wà á máa nù amírihu amírihu nùnà hù nùnà kìsì hù fẹlẹ àkàlìkì. ọlọ́run lẹ́ẹ̀ ní làákàyè ni. àfàlà yà kìlù. ẹ ní làákàyè ni bí wọ́n bá ń tọrọ ẹ̀mí gùn fún yẹn máa sàmí yẹn máa fọwọ́ gbowó lọ́wọ́ yín ó gbóná bí ẹ ti fọwọ́ gbé kí nítorí ìkíni. àyìnà máa tẹ̀kú náà yùdírí kíkún mọ́ lè mọ́ tù. ọlọ́run níbi ẹ sá lọ ẹ sá lọ nù sánmà. lẹ́ọ̀kún tó ń fi bòójì mọ̀sáyádàtì. ẹ lọ nù sánmà.

ẹ wamanu wà má nu amírí nu na kí n sì fẹlẹ alẹ bọlọ nfẹ ìyá yìí wá bímọ ẹyọ kan wà ń tọ́jú ẹ. wọlé ọkùn tún. wọ́n sì sọ fún un pé aláǹtakùn ni ó pa. fíburú jù. ó wá aláǹtakùn ó ṣe wá pa òun lọ́mọ. ṣàyíyáda tí. wọ́n ní tọ́jú ẹ dáadáa o aláǹtakùn ni ó pa o. ìdásókú ẹ̀ mọ́nù. gbogbo àwọn tí wọ́n jẹ́ mẹ́wàá ìyá yìí tí wọ́n jó sì sẹ́ rẹ̀. ó wáá fi gbogbo wọn tí ọmọ ń pé àwọn ni kí wọ́n máa obìnrin sì ni ìṣẹ́jú máa máa yẹn máa balẹ̀ tọ́jú ẹ̀ wọ́n ń wo òkè wọ́n ń wo ilẹ̀ wọ́n ń wo ẹ̀gbẹ́ wọ́n bá wọ yàrá wọ́n gbọ́n gbogbo yàrá ní òsì kankan kò sálàǹtakùn kankan aláǹtakùn ni wọ́n ń bá sọ wọ́n wá sọ bẹ́ẹ̀ títí ọwọ́ أينما تكون أينما تكونوا يدرككم يدرككم الموت ولو كنتم في برج مشيدة tọ́ ọ àdìjọ́ náà ìyá ìwà rò wò pé wàhálà táwọn tó ń bá òun ṣiṣẹ́ ó pọ̀ ẹ jẹ́ kó wọn ó kọ́ ilé ọ wá kọ́ ilé kan bíi alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n hmm. ọkọ̀ òṣèrìn gẹ́dẹ́ wọn kún lọ́dà ẹ̀mí ẹ̀ wá balẹ̀ pé tọ́gbọ́n ọmọ yìí bá wà lókè ilé yìí pátápátá kò sí tálàntà kò fẹ́ wá débi aláǹtakùn bá wà ebi lẹ́yìn lẹ́yìn láti máa ń aláǹtakùn hmm. gbàtí èsè lé ilẹ̀ ó ti wá gbàgbé pé kúránì ti sọ pé. àyìnà máa takunu. gbogbo bí ẹ rí ẹ wà. àyìnà máa gbogbo orí ibi ibi ẹ tábìtẹ bá rí ẹ wà. àyìnà máa takunu. yudiriki kumul mawt. yudiriki kumul mawt. Allah. walau kuntum fi burujin mushayyadatin. Yeah wàlá kuntum fi bòròjì mọ́ṣá ìyádàtì. ìyá ìwà gbé ọmọ yìí lọ síbẹ̀ ó sì mú àwọn òṣìṣẹ́ ó tún fi tì í ẹ máa sọ bí náà o ẹ sáré pé kò sí nǹkan kan nù lé lẹ́yìn bẹ́ẹ̀dì tọmọ yìí ó máa fi sùn nǹkan kan ò gbọdọ̀ sí ń bí débi pé aláǹtakùn kan ó débí ẹ máa sọ aláǹtakùn kan kò tiẹ̀ lé débí gbogbo àwọn tí wọn wá ń jẹ́ olùsọfọmọ yìí wọ́n wá kúrò àwọn sọ̀kalẹ̀ lọ ọ̀sàlẹ̀ ọmọ wa sùn lórí bẹ́ẹ̀dì ọ wá wo òkè ńjọ kan sílì ńlẹ báyìí lọ́ba rí aláǹtakùn fúnra rẹ̀ kí ló wá débi. Ah, ah. aláǹtakùn tí ń wí nìyí kí ló dé bó o ló ṣe débi báyìí àyìnbá takùn aina ma takunu yudiriki kumuli mọ́tù. yálà má rẹ̀ mọ̀. wàlẹ́ okun tó bí burújí musa ìyàdá tí. ó wá ní aláǹtakùn yìí bọ́ bá rí bẹ́ẹ̀ lóòótọ́ eléyìí ò ní lọ lọ́ba dìde lórí bẹ́ẹ̀dì lọ́ba mú aṣọ lọ́ba fi gbọ́n aláǹtakùn yẹn jábọ́ lẹ̀ kálántakùn ó tó délẹ̀ òun náà ti bẹ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì lọ́ba tẹ alántakùn yìí mọ́lẹ̀ bó ṣe tẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ pé èmi ni wọ́n pa ọ́ omi alántakùn yẹn ó sì wọnú ẹsẹ̀ rẹ̀ ó sì lọ sínú agbárí ẹ̀ ẹ̀ tó pariwo ó sì lọlẹ̀ ó sì kú bẹ́ẹ̀. wà á máa kò tí bá a mani yàtọ̀ bẹ́ẹ̀ àrídìn falẹ́yìísà yẹmútu prd siwa o. àwọn tí ń sọ girigiri ní abáde ní awọlé ní abábá òkú èèwà ti jẹ́ kí n lọ́pa wọ́n wá wà tẹ́lẹsẹ̀ rẹ̀ wọ́n sì rí òkú aláǹtakà. wàmà ó kù ti bá mani yàtò bẹ àrùndín. níbo là ń sá lọ. falẹ́yìísà yẹmútu fi àròdì síwá o àlẹ́sà yẹmútu fi àròdì síwá o. ẹ̀yin ọmọ ẹgbẹ́ yìí ẹ ẹ fura o. olúwa bá wa ká jà. ẹ ń ṣe lọ́hùn ẹ ń ṣe lọ́hùn ní mọ́bọ̀ eh, ẹ ń ṣe lọ́hùn níbì ẹ lọ wo ń tẹ̀ ń bá ń ṣe tẹ̀ fi ń hmm. ṣe lọ́hùn. ẹpin pín sóríṣiríṣi ẹyin tí mo mọ̀ tí mo rí ń bí eré tẹyìn máa ń sábà sọ pé ẹ̀yin ń ṣe tí kì í sì ṣeré ọgbọ́n lẹ̀ ń kọ́ àwọn èèyàn àdàkẹ́ ẹ máa sọ̀rọ̀ nípa ọkọ àtìyàwó nulẹ̀ àbíkẹ́ ẹ máa sọ̀rọ̀ nípa ọmọ. àbí kẹ́ ẹ máa sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò àbí kẹ́ ẹ máa sọ̀rọ̀ nípa pé kí àwọn èèyàn kan ṣe lè wà tí wọ́n máa fara ní ẹnìkan eh. àbí tekinlódé tẹ́nìkan fi lè máa lu ẹnìkan ń jìbìtì eh. gbogbo ń tẹ́ ẹ máa mú wánu ọ̀tọ̀ làwọn tí ọjà sí pé aré gan làwọn ń ṣe eh. ẹ ráwọn tó wà nù yín tí wọ́n máa ń ṣeré tí wọ́n fi òhò ara wọn hàn yẹn aré làwọn wá ṣe láyé tí wọ́n ó sì ṣe lọ́nà nù. Allah àwọn tó ń fi òwò ara wọn hàn hmm. tá a mọ bí wọn ṣe dáa tó àwọn eléyìí eré wọn wá ṣe láyé àwọn ọmọ ṣàkóso ń bọ ọlọ́run náà ó sì parí ọ̀rọ̀ ọlọ́run gan ni ìlàmú ànàmọ́lá hayatu dunia láìbùn wàláwó wàzínàtún. وتفاخر بينكم وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيظ أعجب الكفار نباته ẹ pariwo Ọlọ́run jàmá ẹ̀yin tẹ̀yin tẹ ẹ̀yin tẹ ẹ wà ń bí báyìí tí mo mọ̀ yìí ẹ̀yin ò sínú ẹni tí ń ṣerú eré bẹ́ẹ̀ eh. ọgbọ́n lẹ̀yin ń kọ́ àwọn èèyàn ọgbọ́n lẹ̀ ń kọ́ wọn àwọn tí wọ́n ń jèrè òwò tí wọ́n ń ṣe kiri yẹ tí mo bá ń gbọ́ tí wọ́n kú máa nítọ̀ kí náà ni gbìyànjú bá ń ba ayé jẹ́ náà kí ni ó padà ṣẹlẹ̀ sí. Eh. ṣùgbọ́n irú ẹ̀yin tẹ̀ ń táyé ṣe báyìí ẹ̀yin náà ẹ fura o. ẹ fura ẹ fura. ìfura làgbà oògùn. èyí tó sì pàtàkì jùlọ ni pé ẹ máa ṣàdúà eh. ẹ máa ṣàdúà ẹ máa ṣàdúà. ẹ súnmọ́ Ọlọ́run kò sí nǹkan tí ń jẹ́ sẹ́ẹ̀fù táwa èyà táwa mùsùlùmí ẹ̀ṣẹ̀ pa á ní lọ́wọ́ ju hmm. àdúrà lọ àsẹ́ẹ̀fù mọ́mẹ́n àdúrà àdúrà ìdà táwa mọ́mẹ́n ní lọ́wọ́ àdúrà ni kò síbi tí ò lè kílíà àsìkò òun bọ̀ ń location. yóò dáàbò yóò dáàbò bò wá bẹ́ẹ̀ bá wà ní location yín tẹ̀ ń gbé ń ṣe kí. wàá tún jára mọ́. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ fàṣìkò yẹn lẹ ìṣẹ́jú márùn-ún péré ẹ fi lọ́hùn. kán tó kírun sí wọn náà la. ẹ kírun kírun fọlọ́hún ó tó kì í sí ọlá tún sàárè rẹ ṣe kó o tó bọ́ bẹ̀. yọlọ́hún nínú kó o tó pàdé ẹ̀. sì yọlọ́hún nínú kó o tó pàdé ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀. man bana qabrahu qabla an yadkhulahu. masha allah. ومن أغدى خالقه قبل أن يلقاه ما شاء الله من صلى قبل أن يصلى عليه ẹlẹ́ẹ̀kẹrin ńkọ́. man taraka dunya qabla an tatrukahu. olórí ibẹ̀ nìyẹn fàyè lẹ̀ka yóò tó fi ọ́ lẹ̀ tọ́ba yẹn páyé lọ́lọ́ fi ọ́ lẹ̀ ẹ̀sìn ni o. ìwọ náà ń wò mọ́ wòran. tọ́ba yẹn páyé ló fi ọ́ lẹ̀ ẹ̀sìn ni o ọ̀fà yé lẹ̀ kó tó di páyé ó fi ọ́ lẹ̀. ayé a máa fi yàn lẹ̀ o. ayé máa fi yàn lẹ̀. ọ̀dàlẹ̀ ni o. máa bá ti ń béèrè lọ rẹ pé à ń béèrè ayé rẹ lọ́wọ́ èèyàn pé ṣé lágbájá sì tún bẹ láyé ni ayé ti fi ọ́ lẹ́nu. olúwa dákun bá wa ká jà sáré ara bí ọlọ́run. Dakunbawa Kazaria Abíọ́lá. Adéoyè Mọ́túnráyọ̀ ó tún rè kí á ó máa Dakunbawa kẹ́ màmá Abíọ́lá. Ọlọ́run ó wọlé ànábì wa Muhammad. Ẹ̀kọ́ ni ikú Tàlájà yìí jẹ́ fún wa. Ẹ̀kọ́ ni o. Ẹ̀kọ́ ni o. ẹ̀kọ́ ni o. ẹni tí ò ní dọ̀la ti ń dóṣù mẹ́fà. àbí gbogbo ń tó mọ́ mi lójú mi ò ju pé ẹ wá ti jẹ́ ọlọ́run ó ṣe nǹkan lóòótọ́ bó ṣe múra sọ̀rọ̀ jókòó ní yìí tó a sì ti ra tójọ́ mẹ́ta kó tó wá wá fọ́rọ̀ jókòó tò ní tó sì wá múra sí kankan mo ní alájà ibà ti wá báyìí ṣe kíni ah baba, eléyìí ẹ̀ gbọ́dọ̀ mọ́ wá o kò sì síbi ẹ̀ tari wá sí o. Uh -huh gbogbo àwọn dandan èyí lálò sí fíìmù wọn ò lo ẹlòmíì nísìn wọn ò ti ṣe fún wọn náà nù. abẹ Ọlọ́run Ọlọ́run mọsà bá wa kẹ́ àmín Ọlọ́run mọsà bá wa gẹ́ àmín ẹrú tá a múlò kẹni kọlọrun ó ṣe mọ sí ẹrú tá a múlò jẹ ń yà àmín ẹ̀yin tí mo rí yìí eré tẹ́ ẹ máa ń ṣe àwàdà tẹ́ ẹ máa ń ṣe ìkọ́nilọ́gbọ́n tẹ́ ẹ ń ṣe wàláhì òun ni ó jẹ́ pàtàkì onírú ntọ́lọ́run ló ń fẹ́ lò wàláì onírú ntọ́lọ́run ló ń fẹ́ lò mo sì rí i pé láàrin gbogbo ẹgbẹ́ tẹ́lẹ̀ dálẹ̀ ọ̀hún ẹ̀yin sẹ́ksàn yìí ẹ lójú àánú púpọ̀ mhm. ẹ lójú àánú ẹ máa ń ṣàánú ara yín ẹ lójú àánú bí wàhálà bá bẹ́ nìkan alájà lọ́la. odika. alájà rose fatima èmi ni mo sọ fatima fatima rẹ náà ni ó sì máa jẹ ebe ẹni tó borí ṣé wọn a máa borí lọ chọọchì ni ebi kálukú máa siri rẹ fọlọ́run ní chọọchì ni bẹ́ẹ̀ni wọn torí wọn ṣe borí lọ́lọ́run fẹ́ wò yóò fi wọn jésù Ọlọ́run èyí ìwòrí èèyàn bẹ́ẹ̀ni. Ah. mo rántí péńgbẹ ẹnìkan ní òkè ìṣòro wàláyé fatima yìí wá sọ́dọ̀ mi bàbá bò lẹ ṣe là níbi ọ̀rọ̀ báyìí ẹnìkan báyìí ó lókè ìṣòro ó ṣe òun náà ní pòyì ọ̀dọ̀ arákùnrin yẹn náà ní tún lọ síbítù ní ṣe gbogbo ẹ̀ tá a tún wá ràn lọ́wọ́ káàkiri. ẹ̀yin ní gúrùpù yín ẹ fẹ́ràn ara yín ẹ sì tún jẹ́ni tó máa ń ṣáájú ara wọn kò jù bẹ́ẹ̀ lọ kí la fẹ́ fayé ṣe ìbájà tún ráyọ̀ lọ́lọ́ yìí kí la fẹ́ fayé ṣe ìwọ gan tó wà ń bẹ̀ kí ló fẹ́ fi ṣe kí làwọn tàná fi ṣe kí ni wọ́n tò ní ó fi ṣe ẹni tó ń bọ̀ lọ́la kí ni ọ̀fà yé ṣe á bá ń bẹ̀ náà láàkú ó ń bẹ̀ ẹ wá jẹ́ aran ti ọjọ́ tí ọba kan wà náà. iná ti tẹ̀sí kẹrẹ tún. ẹ jẹ́ aran ti ìjọ tí ọba kẹ́nìkọ̀ọ̀kan wá ẹ jẹ́ àdìsẹ́ rí mọ́wọ́ sọlá. kọ́bùlà an yusalli alayk. kírun fọlọ́n kó tó di pé wọn ó kírun sí ọ lára. àwọn èèyàn tó tò kí wọn ó tó tò fún ọ ìran tí ò ní rúkú kí wọn ó tó di ọ kalẹ̀ hmm. kírun fọlọ́hún kírun fọlọ́hún inú Ramadan tó ṣe ni bí ọba jẹ́ inú Ramadan ara àjàmọ́ ò lè balẹ̀ báyìí yóò ti máa gbé hmm. gbogbo ara tó balẹ̀ yìí báyìí yín ó ṣe báwọn ẹni Ọlọ́run ní gbogbo àwọn tá a wà ń bí yóò ti máa gbé kọ́ọ̀lù ẹni èṣù lọ́pọ̀ ń bẹ bẹ́ẹ̀ni eh, ara tó balẹ̀ ń ebi ni hmm. ebi ni bí ọba jẹ́bíà lára èèyàn àbalẹ̀ báyìí lọ́sàn gangan ara tó balẹ̀ ń ebi ni ó sì ti fẹ́ parí bó bá parí tán bá a ṣe lè fira lẹ̀ fọ́lọ́hún lásìkò yìí ẹ má jẹ́ àgbàgbé bẹ́ẹ̀ náà ló yẹ ká máa fi ara sílẹ̀ fọ́lọ́hún Mm. nítorí ká lè bá a látúbọ̀ tán rè. ó di mọ́kànlélógún lónìí. ọlọ́run ó ṣàánú gbogbo wa ọlọ́run jẹ́ àparí ẹ̀ ọlọ́run ó dúró ti wá àárín àwa àtọ́lọ́run ò ní dàrú ọlá nàbí wa muhammad ọlá aláhàwùlà wàlà kúwàtà ilà bílà lira. sáwọn èèyàn kan bẹ tí yóò fún yín lówó. wọ́n ti gbà á. wọ́n ti gbà á. ẹ mm. ti gbowó. wọ́n ti gbà ẹ dìde ẹ já sàdúrà. ẹ dìde ẹ já sàdúrà àdúrà ẹyọ kan lókùtà ṣe. ẹyọ kan. kódà bó bá jẹ́ pé owó mọ̀nsíìnì tó fẹ́ gùn lọ lé bá ní ọmọ kó ṣe pàtàkì pé kó ṣàdúrà náà òun náà san nípa báyìí owó pé ọlọ́ọ̀gí jẹ́ àṣẹ mi ò ní òfin ilẹ̀ bó o bá wá lóògùn kan tó lè jí ọdẹ mi lẹ́yìn ọlọ́run ìwọ ló yé ṣùgbọ́n ọlọ́run jẹ́ ń sẹ̀ mí. ọlọ́run jẹ́ ń sẹ̀ mí. bá ń fowó tèmi lẹ́lẹ́ ń bẹ̀ ọlọ́run jẹ́ ń sẹ̀ mí. owó tiwa ah, nù. bá ń gbé bẹ̀ ah, ẹ jẹ́ wọn dájọ́ lẹ̀ bẹ́ẹ̀ kẹ́yìn. ó yá kí owó jama ẹ mọ wá. ọlọ́run jẹ́ ǹsẹ̀ mí. Eh, mowó rẹ wá ká tó ṣàdúrà. Allah Allah jalla jalaluka ya Allah Allah Allah jalla jalaluka ya Allah Allah Allah jalla jalaluka ya Allah Allah Allah jalla jalaluka ya Allah mo ti gbẹ́jọ́ mi.